alọọwụ akbarụ ụlọwụ akbarụ ụlọwụ akbarụ ụlọwụ akbarụ ụlọwụ akụbarụụlọwụ akba la ilaha ilala walọwụ akbarụ ụlọụ akba walila adaokpetụkpọụụlọ ọbala gbara ọba ahụka tụsụ bákanáà látọrọ àlékún ìkẹ́ gẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wa in ta'uddu bá ní ká máa ka orí ọlọ́run orí tí ò tẹ́ 1446 àkírùn ibi iléyá ní ààyè wàjìfà àti máa ń tí kálukú wa bá lè flashback láàrin 1446 sóní wà láì àìmọye èèyàn ti kú wọ́n ti lọ 1447 láwọn ń pe kútúbà rẹ̀ bẹ̀rẹ̀ látorí èmi àtẹ̀yìn ọmọ ìyá mi ta ní òde 1448 wà láì kò yé wa ọlọ́run nìkan ló ìtọ́lọ ni a wà láyé ọ̀rọ̀ wa tó ká máa dúpẹ́ fọ́lọ́run wọ̀ alhamdulillahi rabbil alamin ìwọ́n tó wá ń ba ló jẹ́ pé òòrùn aṣọ ọdún aṣọ ọdún nínú tó wà lẹ́yìn ọwá ń banú jẹ́ pé ẹnu ọ̀bẹ sílẹ̀ òòrówó pẹran ọdún ọ̀dà tí gbogbo ayé bá pẹran ọdún ta ni ó fúnra wọn irú rẹ̀ náà wọ́n fún kí ni ìbànújẹ́ ń bẹ ara wọn sàádé tí wọ́n tóbi ju gbogbo wa lọ tí wọ́n pẹran ọdún ẹjọ́ nítorí ọlọ́sẹ̀ Islam wa torí ẹ̀ parẹ́ gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tó ti lọ ọlọ́mbà ní fọ̀rọ̀ kẹwọn o àwa báwa náà wà ń bẹ láyé ọlọ́njà mọ̀ wà lórí dáadáa má jẹ́ ká fi ìsìláàmù pìtàn rí bí àtàjọ́ máa ń kírun ń gbà kan ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tá a bá kú ọlọ́njà kú ní mùsùlùmí òdodo ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọlọ́run tóbi o ọlọ́run lọ́ba tó tóbi gbogbo àwọn tí wọ́n rò pa àwọn tóbi wà láyọ̀lẹ́ ni wọ́n tóbi gbogbo àwọn tẹ́ẹ̀lẹ̀ rùpà lágbára ayé ni wọ́n ọ̀lẹ ayé ni wọ́n ẹ̀fọn lásán wọn ò lágbára lórí ẹ̀fọn wọn ò lágbára lórí afẹ́gùn wọn ò lágbára lórí báwọn gan ṣe ń jẹ́ èèyàn ọlọ́run yìí lọ́ba alágbára òun lọ́ba tó tóbi o ẹ̀yin arúsìn ọlọ́run àáfàá ní ká lọ mọ̀ pé ọjọ́ òní òun lọ́jọ́ tó tóbi òun ni yawmul hajjil akbar gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tán wà ní ájì báyìí ọlọ́ọ̀bá lè jù sọ ẹ̀sọ́ wọn dé wọ́n ṣẹ̀ṣẹ̀ dàlà ájì ni wọ́n ti gàràfà lánàá àná wọn ò kì zúrí àtàlàsárì láràfà mọ́gírídì àti ṣáì wọn ò gbọ́dọ̀ kí láràfà mọ́sẹ̀lì fún àwọn òtìkì nígbà wọn tí ìrún mọ́gíríbì ìṣáì mọ́gẹ́lì fún àwọn ọ̀ka sọ̀bá ò lè ń bẹ̀ bóòlù ṣe rọ ìrọ́dọ̀ tiwa yìí àwọn ti wà níbi aago mẹ́sàn-án àbí mẹ́wàá báyìí àwọn ti kó mọ́gẹ́lì fún à. jẹ̀mọ́ wọ́n dẹ̀dẹ̀ dàlájì lè torí pé àlàájú àrọ̀fà ẹni tí ọ̀bà gàràfà kì í sálàájì. èmi ìgbọ́n wa jẹ́ pé gbogbo ayé àmọ́ wa pa ẹran fún ọlọ́ọ̀ ẹran tá à ń pa nítorí ọlọ́ọ̀ nìkan ṣoṣo ẹran tó jẹ́ pé bá a bá ṣe wò pé ìlú yìí ìlú èlé ń gbà àwọn olówó kòwó bóde ọdún ti mọ̀ pé wà láìpọ̀ tọdún tó dàbí ọdún 2020 ni ọdún covid ó ti jẹ́ kí n mọ̀ pé iléyá yàtọ̀ nínú gbogbo ọdún despite pé wọ́n ti gbogbo nǹkan bá kò sí fẹ́ àwọn èèyàn bá tún àwọn èèyàn tó ra sọ ọdún àwọn ọ̀rọ̀ wípé asekogbe gbogbo ìgbà ń ṣe ìkákẹ̀mọ́dókò kalẹ̀ ni ọlọ́run lọ́ba tí ń ṣètò ẹ̀yin ẹrúsìn ọlọ́run àáfàá ní ẹ lọ mọ̀ pé ọjọ́ tó tóbi òun lọ́jọ́ òní ọjọ́ tí gbogbo mùsùlùmí ayé bá máa pa ẹran fún ọlọ́run gbogbo ẹni tí ọ̀bá lágbára àti pẹran fọlọ́run lónìí bọ́yọ̀ ní ni aláàtì sálárì tiẹ̀ wọlé àbọ̀jà kan tó tà àbí kọ́ńtíráàtì kan tó gbé bóde owó ẹ̀ bá wọlé lónìí kó tó lọ ra ẹran léyà lónìí kó tó lè pa lọ́la kọ̀bà tó rówó ó lè pa kò lówó pa lọ́tọ̀la ó tún lè pa ń jọ mẹ́rin tí ọba ti mọ́ ọdọ̀dọ̀ tí ń bọ̀ má bànújẹ́ àáfàá ní ká lọ mọ̀ pé ẹran iléyà bá pa yìí ẹran tá a fi ń wá ládàá ni ẹran tá a fi ń wá àsomọ́ ọlọ́run ọba àlékè ni bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ẹ jẹ́ ká lo ẹ̀kọ́ tó wà lórí ẹran iléyà ẹran mi màálù àgbò àti òbúkọ ó lè jẹ́ akọ ó lè jẹ́ abo tó bá jẹ́ ràkúnmí fẹ́ pa ìyẹn ọkọ mọ́ lọ́dọ̀ tí wá ń bì rọ̀kúnmí gbọ́dọ̀ ti pọ́dún márùn-ún tó bá jẹ́ màálù ọgbọ́dọ̀ ti pọ́dún méjì tó bá jẹ́ àgbò àbẹ̀wúrẹ́ àbóbùkọ àbímùsòró ọgbọ́dọ̀ ti pé ọdún kan ẹni tí ọba wá rí gbogbo eléyìí ṣẹ̀rí àwa fún lọ́pọ̀túnítì ẹyọ kan ó lè pa àgbò àbágùtàn olóṣù mẹ́fà èyàn náà wọlé yá lọ́dọ̀ ọlọ́run téèyàn ó sì gbà láadáa ìwọ́n tó wá rò pé mo fẹ́ rí three fifty tí máa fi ràgbò gbogbo ti fẹ́ rí 200,000 tí fi ràgbò ṣèbí màálù 700,000 rí ẹ̀yin méje lè dá 100 100,000 ẹ̀ẹ́bà pa màálù ẹ̀ẹ́bà pín kódà nínú ṣẹ̀ríyà tàfáwùkù tó lè ṣẹlẹ̀ owó fẹ́ dà ó tó lè yàtọ̀ ẹnìkan dá 80,000 ẹnìkan dá 120 ẹnìkan dá 140 ẹnìkan 85 ẹnìkan two. ẹ sáàtàjọ kélékèlé owó yẹn wá pé ẹ wá ra màálù ẹ wá pín bọ́lọ̀ ń ṣe ní kẹ́ ẹ dáwó bọ́ọ̀lù náà ń fẹ́ ẹ tún gbà láàdáa ẹ̀ràn léyà lọ́dọ̀ ọlọ́run màálù nìkan lélẹ̀ ìbáwí àìfi tọ́kì àìfi ìpàléyà ìwọ tó bá ń ṣe tọ́kì ọlọ́run jí orówó rẹ̀ ràn léyà kò ṣe nǹkan kan ìwọ náà fi tọ́kì ó fi dọ́ra rẹ̀ nú ìwọ náà máa fi yẹpẹrẹ ayé lọ́jọ́ ọdún ṣùgbọ́n má retí láàdẹ ẹ̀ràn léyà o ṣùgbọ́n o dọ̀ fámìlì rẹ̀ nú ìwọ ládìẹ tó ń ṣe lé ọba rẹ̀ káwọn èèyàn tó máa gbẹran wá gan láàárọ̀ ọjọ́ ọdún ẹ ti pa adìẹ ẹkọ́ ṣe jollof rice lẹ́yìn náà bá kọ́ fi adìẹ lẹ́bá fi gbé sọ́n ọdún ti dùn ṣùgbọ́n tó wọlé yá òun la fi sọ ni àáfà lẹ́yìn ẹrúfin ọlọ́run ẹ lọ mọ̀ pé ilé yá ọdún títẹ̀ láti ọlọ́run ni kìí sọdún ìyapa ọlọ́run ẹran ilé yá wa àlejẹ́ńbẹ̀ a lè fi ṣe sọ́dákọ̀ a sì lè fi pamọ́ ọdún tí yàn mú lànábì wa Muhammad sallallahu alaihi bó ṣe wà nínú sọ ìlú Muslim ó ń sọ fáwọn sàábé pé ẹran léyà kọjá kẹta irú ọdún covid ń pé gbogbo nǹkan rí bó ṣe rí ọlọ́mọjà tún rírú ẹ̀mà jàmọ́ tó bá jẹ́ páwọn èèyàn pọ̀ tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ eré àtiwà rẹ̀ eré muslim muslim masala wà láì ọmọ pẹ̀lú ń bí àwọn alátẹ̀wọ́ ọmọ lọ dúró láti junction muslim kọ́ ọmọ lọ sọ́nà ẹgbẹ́dá ní ìbàdàn yóò àdúgbò wa ní sùkúù mùsùlùmí ti pọ̀ jù níbàdàn yìí nítorí pé mi ìmọ̀ bó ṣe rí ń ṣakí àbí sẹ́yìn bẹ́ẹ̀ níbàdàn yìí tó ọba ti kó mùsùlùmù lọ mọ́sálà lọ dí ọ̀sán ayétòrò ònlá adéèpo abọ̀ọ̀gọ̀ ẹgbẹ́dá lápọ̀ ọ̀tọ̀ lákòótù àdúgbò ìrìnsùkú mùsùlùmí pọ̀ sí ju àdúgbò ìdílé kéwù pọ̀ ń bẹ̀ rẹ́kẹrẹkẹ àdúgbò yìí mọ́sálásí pọ̀ ń bẹ̀ rẹ́kẹ́rẹ́kẹ́ àdúgbò yìí àwọn ẹlẹ́à wọ́n pọ̀ ládùúgbò yìí àwọn ọmọ tí ń lò jáàbù wọ́n pọ̀ ládùúgbò yìí ṣùgbọ́n ṣe ń tọ́ yẹ kán gbọ́yé náà gbọ́yé yẹn ló kù jẹ́mọ́ ṣe ń tọ́ yẹ kán gbọ́yé òun náà gbọ́yé ìyẹn láàmà ṣiṣẹ́ lórí ẹ̀ ládùúgbò wa yóò wà láì ọlọ́run fàánù wa máa wo dídí ilé aláfẹ̀wọ́ ilé ìdámẹ́wàá tó wà ní junction muslim ìfẹ́ dáàbò ẹ̀kí mọ́tò polówó ẹ̀ odidi sọ́ọ̀tù ọwà muslim wà láì ọwà akọ odi ń jó inú ń muslim ń bí chọ́ọ̀chì o junction muslim gangan lọ́wọ́ wà láì junction muslim gangan lápá ọ̀tọ̀ báyìí ẹmbà tí mo chọ́ọ̀tì tí mo sọ akọ odi ń jó mo ní àà tí ẹ ẹ tí bá wọ ọbọ̀ tó bá ti dé ń jó atúní muslim grammar school muslim central mosque ọlọ́mọdé islam òkú ládùúgbò yìí ṣe wá rí àbẹ̀wò tí wọ́n lè kálukú bá a ṣe ní mùsùlùmí pọ̀ ládùúgbò yìí bẹ́ẹ̀ làwọn ọmọ tó dìbò ó túmọ̀ sí fáwọn ọmọ tó pọ̀ àwọn ọmọ wa nìyẹn jama pàlà awon ọmọ awọn musulmi ọmọ mùsùlùmí àwa ma ń meji meta merin ọmọ 15 20 30 18 12 twelve gbogbo ọmọ wa yìí ọlọ́run fi wá pa àwọn ìjọ ìgbéde àkìyàmọ bẹ̀rẹ̀ a ṣe ń sọdún ọmọ wa play ọdún ká ọdún káwọn ọmọ gbogbo àwa tá a jẹ́ bàbá abẹ́lọ̀ yóò máa bò wá láṣìírí bẹ́ẹ̀ bá ṣe ń ra aṣọ ọdún ẹ̀ ń ra léèsì ẹ̀ ń ra gíní ẹ máa ra jábùsì fáwọn ọmọ yín obìnrin àwọn ọmọ yín ọkùnrin ẹ máa ra fún wọn kódà tó bá rọrùn ẹ bá wọn wá láwà ní àwọn ọmọ wa lásìkò ọdún yìí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ amẹ́nitọ̀ wọn àwọn ọmọ wa tó jóbìnrin tán ti ń ẹ̀sọ́ múfúmẹ́ǹtì wọn kí n tó ń bẹ nínú ìlú ọ̀gbà báwa ṣe máa ń rìn kí ń gbà kéke táàmù rìn kí fọ́dún táàmù rìn sẹ́kì ìlú dáńgbà náà àwọn ọmọ yí obìnrin bí wọ́n ti ń owó ọdún láti rí ẹni fún mi lówó ọdún owó ọdún ọmọ mi ò lù sí òfò lọ yóò bá ọmọ ẹ̀ṣọ́ àwọn ọmọ yín fámílì yín tẹ́ ẹ bá rí pé ládàradà pọ̀ ń bẹ̀ wèrè òní lógò iná máa ń ṣe ń bẹ̀ ẹ mọ̀jọ́ ọmọ yín ọlọ́sọdún bẹ̀. kódà tẹ́ ẹ bá rí pé grandma yín grandpa yín ọmọ yòókù bẹ̀ máa ṣẹlẹ̀ ń bẹ̀ ọmọ yín kú àǹfùsákún rọ̀ ọlọ́run kálukú ìyẹn nìkan tó kọ́ bá a ṣe ń sọdún ẹjẹ́ aṣọ́ra fẹ́sẹ̀ àti apọ̀ ọlọ́run ọtí mímu ẹjẹ́ aṣọ́ra fún ijó jíjó ẹjẹ́ aṣọ́ra fún ìmọ̀ yapọ̀ ọlọ́run ní gbogbo ọ̀nà tó pín sí ẹ̀jẹ̀ ajẹ́nà sí àsìkò tá a máa ń lọ sọ́dọ̀ ọlọ́run tá a máa ń ronú pìwàdà òun làwọn ọjọ́ tá a wà yìí àwọn ọjọ́ tó tóbi láyé tó tó tóbi ní sánmọ̀ lọ́dọ̀ ọlọ́run òun ni kọ́lọ̀n di asorí rẹ̀ ayé àtijọ́ ògbéga kìyàmọ̀ lọ́wọ́ parí kútúbà afọ́ lẹ́yìn mùsùlùmí ẹ lọ́ọ́ mọ̀ pé kò sórílẹ̀-èdè mi ìfàáfà lọ tọ́ ọba lọ japa lọ pé orílẹ̀-èdè kan ọlọ Canada ọlọ UK ọlọ London jọ ń torí ọlọ́run tó kú lọ́mọ Nàìjíríà ni tọ́ ọba jọmọ Yorùbá sọ́ọ̀sọ̀ pé èsè Yorùbá mọ́ ni kódà kó o ní dual citizenship pé wọ́n gbọ́ ọ̀kan ọjọ́mọ ìlú wọn jọ ń torí ọlọ́run tó ní sọmọ Nàìjíríà mọ́ àfọ́ lórílẹ̀-èdè wa bá wà yìí ó nídìí àtúnṣe wàhálà níwájú wàhálà lẹ́yìn wàhálà lókè wàhálà nsàlẹ̀ ṣé ẹ wá rí tọ́rọ̀ bá wá rí báwọn oníbàṣe máa ṣe ìlú ìlàwà jẹmọ́ ẹni tọ́kàn lọ́mọ̀ ni o wà láyé ẹni tọ́kàn lọ́mọ̀ ọlọ́mọdé jàǹbá ó ṣe wá ọ̀tọ̀ làwọn ọmọ tí wọ́n ná kó lérí Ògbómọ̀ṣọ́ mọ́yọ́ wọ́n kó àwọn ọmọ kéékèèké àwọn ọmọ iléèwé àwọn ọmọ iléèwé tó jẹ́ pé láwọn kọ́ńtì míì níbi tí wọ́n pàtàkì dé tí wọ́n bá ń bọ̀ gbogbo mọ́tò òdò fún wọn ni àwọn ọjọ́ lórílẹ̀‐èdè wa táwọn ọmọ yẹn bá ń bọ̀ wọ́n bí mọ́tò wọ́n bí dráìfà dá kọ́ sáré òfò bí táwọn ọmọ bá wà security ló ń pè kí àwọn ni pé àwọn ọjọ́ lórílẹ̀‐èdè wa ìlú tiwa wọ́n kó wọn lọ ní wọ́n wá ń jàmá ọlọ́mọdé àbẹ̀wò òṣè wa tó bá jẹ́ mi náà gbé lọ àbọ́mọ ẹnì kọ̀ọ̀kan wa náà gbé lọ sáwọn olè wá ibi báyìí sáàlè máa gbọ́ kútúbà a nídìí ká máa bẹ lọ gbogbo àwọn tí wọ́n ń lùlù ọ̀tẹ̀ ìlú ogun orílẹ̀-èdè ọlọ́mbà ni mú wọn wálẹ̀ Allahumma fìnáwó bìmáṣì ìtọ́ bá tọ́ sí wọn ọlọ́run fẹ́ fún wọn jọmọ́ àwọn èyí population rẹ̀ pọ̀ lẹ́wà ń gbọ́ nínú ìlú Ìbàdàn yìí láàrin the last two weeks òní wọ́n kidnap individuals jọmọ́ kí mo sọ ìmọ̀ràn arábọmọ mẹ́ta wọ́n kidnap individuals ìkànnù wọn twenty million wọ́n béèrè méjì nù wọn wọ́n béèrè fifty million jọmọ́ ẹ̀jọ̀ gbogbo àwa bá jókòó ọlọ́mọdé wọn kidnap wà ṣébi tá a ń wá ń tá a jẹ tá a mú wà ń sìn àwọn èèyàn orí íńtánẹ́ẹ̀tì mọ́ torí àwọn tí wọ́n fi ń kind of fraudulent rẹ̀ kan seven hundred and fifty thousand ṣé ẹ̀yìn gan ṣé wọn ọlọ́mọdé wọn ó jí wa gbé ìjínigbé ẹyọ kọ̀ọ̀kan lọ mo mọ̀ kan nínú àwọn ọmọ tó kéwú lábẹ́ mi báyìí tó ti ṣèyàwó wàláì wọ́n sì gbé lọ láàrin ọ̀nà olómi lọ́nà olúǹde bẹ́ẹ̀ ti kidnap ọlọ́ra tó wà ìyàwó ọ̀jẹ̀ lálẹ́ wọ́n sì mọ́tò yọ wọnú mọ́tò àdúrà pọ̀ lọ́lọ́run ṣe ní rí eléyìí ò ní jẹ́ fún aburú ẹgbẹ́ tó tẹ́kì bá olóhùn bá ń ka kùrùsí yìí ti ṣiṣẹ́ àwọn ọ̀tọ̀ làwọn kidnappers àwọn ritualist tó ń bẹ lọ́tọ̀ àwọn ò lè béèrè owó wọ́n pa wọ́n tọ̀ ni inú òlú yìí láwà afọ́ aláwùjọ tó bá ti ń lọ báyìí kí lọ́kàn wá fàfihàn ìlànà ẹjá padà sọ́dọ̀ ọlọ́run ọ̀nàwó wo lágbà padà sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ kálukú bẹ̀rẹ̀ láti inú ilé bí tẹ́rìbì yàtì àwòláàdì náà tẹ̀rìbì yàtàn ìsìlámì yàtàn sọ̀hìyà ṣe rí ti bẹ̀rẹ̀ wọn ẹrù gbogbo àwọn ọmọ tí wọn ò jama wàhálà ṣe wà ní ilé kidnap adìẹ sẹ́mi lẹ́wà ní kí wá kidnap èèyàn tó ráwọn òbí mi kọ̀ mi. ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ àwọn ọmọ tí kidnap ẹjọ́ sẹ́mọ̀lẹ́ka ni wọ́n ni jama sẹ́mọ̀lẹ́ka làwọn tó kidnap sáǹjẹ̀nu ló ń lóyàn fún ritual ṣe báwọn ọmọ wa náà ni èyí tó bá fẹlẹ̀ èyí bá ń rí gbogbo ẹ̀kọ́ lè fúlàní rádìsì kàkẹ́ mọ́jà tara wa jẹ ibi sọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ni pé àwọn ọmọ ìyá wa lókè ọ̀yà náà àwọn àwa àwọn wọn níbi kan bẹ̀rẹ̀ ṣẹ nọ́ọ̀sì lèmi ti ṣe NYSC wàhálà àlìmọ́ jìrì ọwọ́ àmọ́sọ́dá pọ́blẹ́mù lẹ̀ àwọn èèyàn ti pa light up lórí ẹ̀ ìgbà tẹ́lì ìgbélé awúsá inú máa ń bí mi pé irú rádaràdá wò lè lé àwọn ọmọ ìwọ́sá gbóúnjẹ kalẹ̀ wájú pa rẹ̀ ọ̀wà ta ló gbé àwọn ọmọ àlùmọ̀jì bàbá níyàwó mẹ́rin ó bímọ ta ti tú bàbá yìí gangan láàrin oṣù yìí ti wọlé fún kọ̀wọ́ 100,000 bóò ló ṣe fẹ́ kéta fún wọn yóò wà jù wọn lẹ̀ fáwọn àfà wàhálà alimọ̀ẹ́jìrì wà bẹ́ẹ̀ wàhálà àwọn olóṣèlú wà bẹ́ẹ̀ wàhálà míì tún wà bẹ́ẹ̀ tí náà bí irú wàhálà yẹn náà ti wa àwọn ọmọ wa ṣé wọn lẹ́kọ̀ọ́ tọ́ ọba bá fẹ́ pé wàhálà ń ìwọ kẹlẹ́ ọ̀rálẹ̀ wà á lè foundation ọ̀rí àwọn tọ́ọ̀gì tí ọ wà ti wà láì àwọn èèyàn tó bọ̀ mi lówó wọ́n tó ya mi lówó gbogbo owó tí bẹ látàntì mi nígbà mo ní wọ́n bò wà ní ìdèmí kí ìlówó bọ́ ò lọ wọ́n láwọn pààyàn sí mi lọ́rùn tọ́ọ̀dì tó wá kéèfé one two three mọ̀ ń sọ different branches wọ́n lé ní branches méjìlá àwa tìbí àrẹ rẹ̀ àwa tòde àwa tolóle àwa tayé gún àwa tayé tòrò wọ́n sì ń kara wọn wàláì mo transfer mo san káàṣì níjọba àti ẹ̀wà ń ṣe lẹ́kìn èyí ló burú jù gbogbo àwọn ọmọ tí wọ́n ń dà wá láàmú ìlú ẹ̀fẹ́ ṣe dẹ́kìn ẹ̀ńkọ́lé ṣé mọ̀lẹ́kà ni wọ́n ni ṣé Tinubu náà lórí gbogbo àwọn ọmọ olórí burúkú yẹn olórí bú ọmọ ni wọ́n náà ẹ̀yin òbí lẹ́gbẹ́ olórí bú ọmọ ṣe báwọn ọmọ ilé òjá sinmi ní ìsìn wọn ò já sinmi náà ìwọ máa ṣe dá tọ́ ọba ń ṣe súnà ọmọ tọ́ ọba ń bá ṣe ṣe kútúbà ìdí tí mọ́ ọ̀bà sọ́dá wọ́n jì fóònù ẹ̀ níjọ́ tí ìmáàmù wa ìmáàmù ọ̀yọ́ níjọ́ tà ń yan ìmáàmù ọ̀yọ́ gangan tí ìmáàmù tí wọ́n tí wọ́n bá ń ṣe kele ìmáàmù ọ̀yọ́ wà láì wọ́n jì fóònù ìmáàmù ọ̀yọ́ lọ. Ah, àwa tá a jẹ́ èèyàn ìmáàmù a bá ń pè ìmáàmù ó dìbì ta ló jí lọ sẹ́mẹ̀lẹ̀ ká ló jí ṣe báwọn ọmọ olórí gbogbo tá ń sọ iye ta ló bí wọn ẹ̀yìn tẹ́ bí wọn náà rẹ̀ ṣé Tinubu ló bí ogun wọn ni Buhari ló bí wọn Jonathan ló bí wọn Ọbásanjọ́ ló bí wọn ẹjẹ́ bọ́ra wọn sọdọ́dú ọ̀rọ̀ kí wọ́n bá fẹ́ ní kéèmì ó kidnap lè Rashidi ọmọ aṣímù lèmi àìjíyàn mú òkè ẹ̀lé wá bá mi torí pé ẹ̀sọ́ bá yí ló ti mú pé iṣẹ́ mi ọjọ́ mọ́ kí ni ó kidnapping ṣùgbọ́n mo tó jẹ́ pé ẹfẹ́ ṣe kànga ọwá tẹ́ẹ̀bà fún alówó apáyàn sí i lọ́rùn ọmọ tó dípẹ́ ẹfẹ́ ṣe dẹ́kìn wà láì tẹ́ẹ̀bà fún èèyàn sì ṣe dẹ́kìn wọ́n sì gba 150,000 100,000 rìsíìtì dà jẹ́ wá sọ reality fọ́ tó ọba ló mú ọlọ́pàá ọ̀daràn wà láì kò sí wọ́n padà ìlú wa wò tó kidnap kọ̀sẹ́n tó lè gé orí kọ̀sẹ́n tó lè ṣe sìnà kọ̀sẹ́n tó lè rẹ́ẹ̀pù kọ̀sẹ́n tó lè mutí kọ̀sẹ́n tó lè jalè tó lè jí ewúrẹ́ ọmọ ìyá kan ló sọ fún ẹran ilé yóò wọ́n jí lọ ṣé ni mo jẹ́ ẹran ilé ya ṣé mọ̀ lẹ́ẹ̀ka ló jí fáǹjẹ̀nù ló jí ṣe báwọn ọmọ wa yìí náà ni àbá lásìkò ilé inú ìlú yòó kálukọ́ bẹ̀rẹ̀ ẹ̀mójútàwọn ọmọ ọlọ́run fi yín gbé ìjà sí àmà sọ́mọ rẹ̀ wà nú ọmọ tó ń jalè sọ́wà ọmọ tó ń kidnapu sọ́wà ọmọ tó ń rẹ́ẹ̀pù àwọn ọmọ tí òjò sùn ládùúgbò nǹkan December thirty one mọ́júmọ́ January one àìsùn ládùúgbò ṣé Tinubu ló yẹ yẹ tí a ga lẹ́yìn o a sì àwọn ọmọ tó yin báńgà àwọn ọmọ wa ni ẹmọ́jà àtàrà wa jẹ́ níyànà àdìgbò ládùúgbò wa lọ́dún méjì sẹ́yìn màmá kan kú lẹ́gbẹ̀ẹ́ lé wa ṣé Tinubu ló màmá tó kú àwọn àgbàlagbà tó yẹ kí wọ́n ní high blood pressure bẹ́ẹ̀ jẹ́ wọ́n sùn pápá ó gbogbo àwọn ọmọ inú ilé tèmi náà wọ́n sùn torí pé bí ìgbà tí dáná mọ́ bí ìgbà tí ọ̀run fẹ́ ya lulẹ̀ ni níbo náà ti rówó ra gbogbo nǹkan ìṣọ́ máa fè kémi wà nù wọn ebi ò sí nù wọn kálukọ́ padà lọ ní ẹmójú táwọn ọmọ yẹn ẹmójú táwọn ìyàwó olú ibẹ̀ ń lọ̀rọ̀ ti kọ́ bẹ̀rẹ̀ tá a bá wá ṣe léyìn òǹtàn ẹ̀wájú àmà bẹ̀lọ̀ àáfà níbẹ̀lọ̀ wá wá pọ̀ àkọ́kọ́ àmà bẹ̀lọ̀ jẹ́mọ́ ẹgbà rìn dáadáa kọ́ yan àwọn olórí tí wọ́n láàánú mẹ́kànnà lójú fún wa. Allahumma wali alaina khiyarana wala tuwali alaina shirarana ara bí àdúrà wọ́ lọ ni pé àwọn olórí tí wọ́n jẹ́ èèyàn dáadáa tán nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ọlọ́run àwọn fún wa àwọn tọ́lọ̀ ń bá wá yàn fún wa wọ́n nífẹ̀ẹ́ mẹ̀kúnnù o wọn ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù o a máa wá bẹ̀ kọ́lọ̀ wa ṣe nínú bẹ́lọ́n a wa àtàwọn ọmọ wa kọ́lọ̀ ó ṣe wá mùsùlùmí òdodo àfáà níyẹn nìkan tó gbọ́ iná lọ́ à láyùgọ́ yìrù máa bè kọ́ ní hátà yùgọ́ yìrù máa bè àkóso ọlọ́run ní yí ìṣe sí yín padà àti tẹ́yìn gan bá ṣe tá àti yí padà sẹ́rí lù wà ọdún tí ń bọ̀ ìlẹ́ṣẹ́ ó tún wáyé àwọn èso olóṣèlú ṣùgbọ́n tọ́kàn wá táwọn ẹni ibú bá ń darí ìlú ẹ̀sẹ̀ wá ní pọ́blẹ́mù mọ̀ ń ka rìpọ́ọ̀tì lánàá mo dẹ̀ ń sunkún áàkì ìdì lónìí wọ́n dẹ̀ ti mọ́sálásì kan padé Lagos wa. talọ́kà náà wà áàkì ìdì lónìí ní Lagos State múríkì bá wọn fà lọ́wọ́ ń bẹ̀ ó ṣe jẹ́ pàwọ́ ẹ o nígbà Christmas àtìgbà Easter Muslim Muslim ticket arére ẹ̀rẹ́ tírẹ́ẹ̀nì ọmọ gbé wọn lọ́fẹ̀ẹ́ ọwọ́ àdìgbà léyà wọn fowó kówó tírẹ́ẹ̀nì ẹ̀ẹ̀mọ̀pẹ́yìn mùsùlùmí bí ìgbà tẹ́ẹ̀ sí ìlú ni ẹ̀yin fẹ́ sọ̀rọ̀ ayín di pé ẹ̀yìn sàárà mi ìtumọ̀ ẹ̀nìyẹn ìlú fàtọ́ jẹ́ pé ìsìláàmù kò sọ pé kí mùsùlùmí ọmọ ìdàkùn ìsìnṣẹ̀lẹ̀ náà rẹ̀ àwọn aburú tó bá ń bẹ ń bí òṣèlú lásọ̀ra fún ẹ̀yin mùsùlùmí tó ní photas card gan káàkiri ẹ̀lẹ́ni ọlọ́nkan wọ́n bá mọ́ pàtì wọn ní ìsìn ẹ̀fẹ́ kọ́ wọlé ẹ̀yin mélòó lẹ́ni photas card ẹ̀dìbò ẹ̀yin mélòó gan lẹ́ndìbò ní ẹ̀yin mùsùlùmí ṣé kìí ṣe pé ọ̀dìbò ọ̀jẹ̀sẹ̀ mo bàrá ìsì ọ̀sẹ̀ ká gbogbo owó tó bá já sí wípé ọ̀rọ̀ ìsìláàmù sọ̀rọ̀ pátì o tó ọba rí wípé pírẹsidẹ́ǹtì ẹni báyìí lọ́jáde pátì sọ̀wà ọ̀pọ̀pùlà you are less concerned ní òdìbò rẹ fún ó ní pé gọ́ọ̀nà ẹni tó jáde tó jẹ́ ni ọlọ́run tá a rí pé aburú ti ẹ̀ kéré pátì báyìí lọ́wọ́ we are less concerned about party politics ìtọ́kí báwọn Christians ń ṣe nìyẹn àwọn èèwọ̀ pé pátì wo ibo ni yóò fẹ́ fọ́ Jésù ibo ni wọ́n ti máa rí ọbẹ̀ ẹni mùsùlùmí ní ìsìnkú ìbílẹ̀ yàrá ń sè ìgbà kérésì wọ́n ní ká máa wọ tírèènì ọbẹ̀ àwa ń ṣẹlẹ̀ yá wọ́n fowókọ́wọ́ tírèèn ṣèbí ìlú ìlàjọ wa muslim muslim ticket gáàsì ìṣòro ẹ̀ ló wà láì àwọn ẹlẹ́yà bá ní gáàsì fẹ́ rà lélo ní last week láàrin ọ̀sẹ̀ kan gáàsì rẹ̀ ti lọ bí one thousand eight jọmọ ẹjọ kí ló dé tọjọ pé bàbá wa bá ń sọdún lẹ ẹ̀yin mùsùlùmí ẹni dìkẹ́ ẹwọ àwọn wo ló lè rẹpísẹ́ǹtì Islam tọ́lọ́ lórílẹ̀ ní ìparí ṣe ẹ wá rí ẹnba dákẹ́ tára rẹ̀ ó ṣe kéne yọba dákẹ́ mo padà síbi tí mo ti bẹ̀rẹ̀ ìdáwọn ọmọ tiwa gan kájú òṣùwọ̀n tọ́jẹ́ pé táwọn ẹ̀rí di mẹ́sẹ̀ fifteen twenty thirty years to come sáwọn ọmọ ìgànlédé kò gíga ṣé wọ́n lè rìpléèsì torí pé ẹgbẹ́ sọdárìtì fún yíò gbogbo àwọn tí ń dàlú wá rù yìí wọ́n ti fọmọ wọn rìpléèsì o ǹjẹ́ àwọn ọmọ ti ní lè kọ̀mpìtì pẹ̀lú wọn torí pé sọ́fẹ́ ni wípé ànílùú yìí ẹni tí ó fòṣe fẹ́ kò ní débẹ̀ àwa wá ń bẹ lọ́n pé ọlọ́run lágbára àwọn ọ̀wà àfà pátì àbí ibi ìtawà wà àfà ní ọlọ́ àwọn tí ó máa dé orí ipò nílùú ìkìlú ọmọ dá táàmà rí tọ́lọ́run ṣe tí wọn ò ní faraniwá lórí ájì tó wọ ájì ọlọ́ọ̀lẹ̀ táàmà sọdún tí wọn ò ní faraniwá tí tọ́lọ́run ọmọ lọ wọn ò ní gbógun ti jáàbù ní fọ́ọ̀f nọ́ọ̀sẹ̀ wọn ò ní gbógun tàwọn ọmọ wa lẹ́wọ̀n irú àwọn olóríire báwọn ọlọ́jẹ́ àwọn tí ọmọ gbogbo títọ́ ọlọ́run aláhùnmọ̀ tìnáwú bìmáṣì ẹ̀yẹ rúsí ọlọ́run afú ọdún afú yẹ̀gbọ́n ẹ ká fi ìbẹ̀rù ọlọ́run ká fi ṣe iléyá ọlọ́run ọba àlékẹ́ ọlá kó gbà lọ́wọ́ wa o aláhùnmọ̀ taqabbal wa ruku'ana na sujudana وفكر بها موازين حسناتنا يا رب اللهم وفقنا لما فيه الخير في الدنيا والآخرة اللهم ثقل ميزان حسناتنا بالعمل الصالح اللهم اغرس في قلوبنا حب نبيك الكريم صلى الله عليه وسلم وارزقنا اتباعه اللهم اجعل خير عمرنا آخرة وخير عملنا خواتيمه وخير أيامنا يوم نلقاك فيه اللهم عيد علينا عيد الأضحى المبارك أعواما عديدة وسنينا مديدة اللهم ارفعنا به درجات العلا في جنتك العليا مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم احفظنا في بلدنا هذا وارزقنا الأمن والأمان والاستقرار والسلامة وعصلي بيننا وواحد صفوفنا نحن المسلمين اللهم عصلي ولاة أمورنا ووفقهم للخير وصالح البلاد والعباد يا رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته تقبل الله منا ومنكم